o ti ṣí àwọn èèyàn rẹ níyè. everlasting God we thank you because you have opened the understanding of this my hearers. Olúwa ran àwọn èèyàn rẹ lọ́wọ́. Help your people, O Lord. Mo gbàdúrà fún ilé-iṣẹ́ Fresh FM. I pray for this station Fresh FM. Ní orúkọ Jésù, ààbò tó péye kó wà lórí ilé-iṣẹ́ yìí ní orúkọ Jésù. Let there be sure security and protection upon this station in the name of Jesus. Pè mí sí nọ́mbà yìí zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti ajínrere pf ọwa àlàáfíà ni fún yín àmín. The preacher of this message to your hearing is prophet and evangelist pf ọwa the peace of God be upon you all in Jesus name amen. dájúdájú á bá mi kalẹ̀ dájúdájú á bá mi kalẹ̀. lórúkọ Jésù dájúdájú. Fresh FM lónìí kìyìn o kí ẹ tẹ́tì ẹ̀yin sànmọ́rí alpha ayùnádé kí ló ṣẹlẹ̀ gangan ẹ ṣe tí ẹ ń gbọ́ gbọ́ gbọ́ ẹ ń gbọ́ wá ẹ má yí kúrò bó ṣe máa jẹ́ nìyẹn. ladies and gentlemen ni ẹ máa gbọ́n ẹ̀yin ọ̀tọ̀kùlú ẹ̀yin tí ẹ dá mọ́ Fresh FM ní kí ẹ máa gbọ́ ẹ ṣe ẹ máa gbọ́ fẹ́jẹ̀ fẹ́. yomi ọlábísí ẹ máa gbọ́ fẹ́jẹ̀ oh eh. fẹ́. one oh five point nine nílé orí challenge la wà ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀ ẹ máa gbọ́ fẹ́jẹ̀ fẹ́. lójoojúmọ́ ẹ máa gbọ́ fẹ́jẹ̀ fẹ́. one oh five point nine nílé orí challenge la wà ìbàdàn la gbé ṣe bẹ́ẹ̀. adé tó gẹṣin lẹ̀ ló kọrin mú mọ́ ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé o wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó di ẹnìkan ṣó orí ẹni ló lè mú ni láàbò ayé já ọdún bá kú orí ló yọ mí mo forí lu ìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí orí ló bá mi ṣe é. tí bá jí sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bá jí sí orí ló yọ orí ó orí ó orí ló bá mi ṣe orí mi àpérè orí mi àpèsè orí lẹjà fi ń la bújá orí làpapọ̀ àpapọ̀ òrìṣà sílẹ̀ nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé tí bá jí sí orí ló yọ bí ó bá mi ṣe ah. nínú tí n bá jì sí orí ló yọ mí. ẹ kalẹ́ ẹ kú sinmi o. kí ló bá mi ṣe èé orí. ẹ kú sinmi kọ́ba òkè ò jẹ́ àṣẹ púpọ̀ rẹ̀ lókè èèpẹ̀. èé orí ló bá mi ṣe. ẹ kú dédé àsìkò yìí. ayé tí bá jì sí. ẹ kú bí ìlú ti rí. àmì ṣe nínú rògbòdìyàn ayé tí bá jì sí. ọba òkè àbáwá gba àkóso ẹ o. ọmọ rẹ̀ o ọlọ́run ní já rógun rògbòdìyàn èyí tó sì wà nílẹ̀ kọ́lọ́run ọba ọba wa yanjú ẹ̀. fresh one oh five point nine fm ilé orin nìbàdàn ńlẹ̀ gbọ́ lọ́wọ́ lórí ọpẹ́ yẹmí pẹ̀lú ẹni yín èèyàn yín yín ká àyífẹ́lẹ́ ẹ káàbọ̀ lákọ̀tún lọ́sẹ̀ yìí sórí ètò ọpẹ́ yẹmí ṣáájú náà ẹ jẹ́ kí n kọ́kọ́ tọrọ àforíjì orí ló yọ. wípé ní ìwòyí ìjẹjọ láyínká mo wà nílẹ̀ ẹbì kan mo gbìyànjú ẹ̀ bíi kí n dé. orí ẹni là bá. àmọ́ rí i pé nígbà mo rí i pé bóyá ni mo lè débàdàn lójú ọjọ́ wàá jẹ́ kí n pe dr adébáyọ̀ falẹ́kẹ̀ àtòfiṣẹ́ ogun rán ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò já mi ń tàn mọ́ ó ṣe dáadáa pẹ̀lú àwọn ìpè àti ìròyìn tí mo padà gbọ́ lẹ́yìn ètò bó ṣe káràmásìkì tó ṣètò náà bó ṣe tọ́ àti bó ti yẹ. ẹ má bínú sí mi o mi ò kóyán yín kéré ṣùgbọ́n ibi tí mo wà jìnnà ojú ẹni máa la. ọlọ́run ní fi mí sọ yín lẹ́nu. ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jò díjọ́ ẹnìkan ṣó sáré pé kí n má tẹ̀ lọ́wọ́ yín. ẹ ṣé mo dúpẹ́ torí pé ẹ wà ń tẹ́ ẹ̀ ń gbọ́ wa mo dúpẹ́ nítorí pé ẹ̀ ń fìfẹ́ hàn sí wa. make me feel alive. Thank you so much for your support, for your love, always lẹ́ẹ̀kan sí yínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi lórí ètò ọpẹ́yẹmí on fresh one oh five point nine fm nílé ìbàdàn. òkèèyàn ayé ti bájì sí ẹjẹ́ ṣe kánkànkán torí omi ń bẹ lámù. ẹjẹ́ á lọ sí abala àkọ́kọ́ ká béèrè lọ́wọ́ gbogbo kan o. zero eight zero three two three two one zero five nine. ìkan èmi lè ìkan èmi lè ìkan. zero eight zero seven seven seven seven one zero five nine. àwọn ojú òpó méjèèjì tá à ń lò nílẹ̀ nàìjíríà nìyẹn. zero eight zero nine two two two one zero five nine ń lójú òpó tí àwọn tó wà lókèèrè ń lò. tá a lè rí kan hello ẹ̀ka alẹ́ o ẹ yí rédíò yín lẹ. èmi lè rí kọ̀ǹsẹ́. àmú mi. tàwa yìí. èmi lè rí kan. ẹ jọ ẹ yí rédíò yín lẹ ẹ jọ torí Ọlọ́run ẹ yí rédíò lẹ. èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́. orúkọ yín ni bọ́lá ti ń pè wá. orúkọ mi ni ọmọ ní ìyá rẹ mi. láti. ọmọ ní ìyá rẹ mọ èrè kan mi o. láti bọ́lá ti ń pè wá sà. láti ibi ọ̀sán adéyẹrí. lọ́dún tá a wà yìí. èmi lè kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi. hello ẹ káalẹ́ o ta lè rí kan. hello ẹ káalẹ́ o èmi lè kan o. kí orúkọ yín níbo lẹ ti ń pè wá. orúkọ mi ni làwa olùṣègùn mò ń pè láti ìkọlàbà ìbàdàn. láti ìkọlàbà ìbàdàn ẹ̀rí kan yín sà. bẹ́ẹ̀ ni kan ni ní two thousand and fourteen. mo ní ásídẹ́ǹtì ọ̀kadà mo ń bọ̀ wá sí iléeṣẹ́ yín níbẹ̀ yẹn hmm. gbà yẹn ti dá rédíò station sílẹ̀ so ibi tí mo wá wọ́n pè bẹ̀ yẹn ní ruby ẹ̀yìn school yẹn side ibẹ̀ yẹn wá sloppy òun ló express ní bí ọ̀dọ̀ yín hmm. ibi tí mọ́tò kan ti ń bọ̀ mo ṣe ní kí n yà fún mọ́tò yẹn báyìí bọ́ǹbù tó ń bẹ́ẹ̀ ní sọmọ àtọ̀tì láti ibẹ̀ ah. mo kàn wọ̀ sínú kò tó ní egun ẹsẹ̀ nìkan kan ni so náà wàá gbé mi lọ sí UCH ibẹ̀ ni wọ́n sàti ṣe sàti ẹ̀dùpẹ́ fọlọ́ bọ̀ mo pè yín ní ìgbà yẹn ẹ̀dẹ̀ hello. à ń gbọ́ yín sà. ẹ̀hẹ̀ mo ní mo pè yín ní ìgbà yẹn ní ẹ̀ẹ́kejì sí máa wọlé rẹ̀ ẹ̀dẹ̀ sọ pé ẹ máa ṣe nǹkan kan lórí ẹ̀ ifun ní ilé yẹn kọ́ tí mo gbà ní ìgbà yẹn ní síbẹ̀ tó fi dórí ucag pé ọ̀rọ̀ mi ti gbọ́ pé ayéfẹ́lẹ́ sọ pé máa ṣe nǹkan lórí ọ̀rọ̀ mi mo dẹ̀ try try as many as possible láti pé kí n rí mi ò rí mi rárá. ẹ ní sòrò ẹ ní sòrò ẹ ní sòrò bẹ́ẹ̀ ẹ ṣáà ní sòrò four four ló parí nọ́mbà three four four ló parí nọ́mbà yẹn àbí. bẹ́ẹ̀ ni sà. ẹ ní sòrò bẹ́ẹ̀ yẹn ẹ ní sòrò. èmi lè kan sẹ́ èmi lè kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. ta lẹ̀rí kan ẹlẹ́ka lẹ́kan ó ti la. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. hello. lẹ́rí kan èmi lẹ́rí kan. nẹ́tíwọ̀kì yẹn ni o. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sir. orúkọ yín ni mo lẹ ti ń pè wá ọlátúndé abib látọkọ ìrúngbà gbẹngànà. kí lè rí yín o. ẹ̀rí mi ni pé mo dúpẹ́ lọ́dọ̀ náà pé ọlọ́run sì jẹ́ kí àlàyé lónìí pé láti bí oṣù méjì sẹ́yìn báyìí ó rẹ̀ mí díẹ̀ mi ló jẹ rárá rárá àgbà tí mo tó lọ sí ọsítù ní ìjọba ẹ ti ń jẹun báyìí abẹ́rẹ́ abib ọpẹ́yẹmí ọ̀sá ti ń jẹun báyìí oúnjẹ ò tí ì lọ dáadáa. jẹ́ ó lọ o jẹ́ ó lọ o. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè. ó sì jẹ̀bù ńlẹ́ láàrin ọ̀sẹ̀ yìí o oúnjẹ ò sì lọ àbí ọgbà ọwọ́ àgbà ó wá gbé ah, ọlọ́run fún ọ lálàáfíà o <laughs> hello. hello. ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sá. orúkọ yín níbo lẹ ti ń pè é straight lórúkọ mi ṣé èmi lẹ́rí kan ni mo pè wọ́n sí. èmi lẹ́rí kan lẹ́wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lórí Ọpẹ́yẹmí ta lẹ́rí kan. òkè sà ẹ̀rí kan mi orúkọ mi ni faith mo ń pè láti ìlú Germany. láti ìlú Germany ló ti wè. bẹ́ẹ̀ ni sà mo fẹ́ dúpẹ́ lórí fún oore tí ọlọ́run ṣe ìjọba Germany gba ọmọ mi fún ọdún méje àti oṣù méje ẹ̀rí mi pé wọ́n ti dá ọmọ mi padà fún mi ìyẹn ni ẹ̀rí mi. wọ́n sì sí ọmọ yín. bẹ́ẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ mi fún ọdún méjì. ọmọ yẹn sọ pé mo nà ọ̀rẹ́ sọ pé bàbá òun nà òun so ah. ìdí tó fi gbà nìyẹn. ẹ bọ́mọ wí ìjọba sì sí lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni sà ìdí ọpẹ́ mi gangan ni pé bẹ́ẹ̀ ni sà ìdí ọpẹ́ mi gangan ni pé ní city wa tí wọ́n bá ti gba ọmọ kan wọ́n á mẹ́sàn pé wọ́n gba gbogbo ọmọ tó bá bí gbọ́ ní kéèsì tèmi gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe pé kí wọ́n gba gbogbo àwọn ọmọ mi ọlọ́run bá mi ṣe tó yẹ pé instead of wọ́n gba gbogbo ọmọ mi wọ́n gba ọmọ mi padà hmm. ìgbé ẹ̀rí mi nìyẹn sà. Ah, èmi lẹ́rìí kan èmi lẹ́rìí. ẹgbẹ́ yín tẹ́kàn sánmọ́ ń dì í bí bẹ́ẹ̀ na ọmọ tí ọmọ ó yí lẹ̀ bẹ́ẹ̀ na ọmọ lọ́mọ gbé. lọ́dún tá a wà yìí. Mm, wọ́n bọ́mọ wí ń lo òyìnbó lásán nìyẹn o ìjọba sì ìsẹ̀ wọ́n gbọ́mọ yẹn lọ́wọ́ ẹ̀. tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe gan ni gbogbo àwọn ọmọ tó kù bóyá ẹ̀gbọ́n wọn àbábúrò wọn ìjọba kó gbogbo wọn lẹ̀ ni. wọ́n sì ìsì ẹ̀ lọ́wọ́ wọ́n nígbà míì gan wọ́n lè má dá ọmọ yẹn padà fún àwọn òbí. ó ṣe ìṣòro fún àwọn èèyàn ará ìlú òyìnbó láti bọ́mọ wí. àwọn tó bá jẹ́ ẹ̀yà Yorùbá ń bẹ̀ ó ní ọgbọ́n tí wọ́n fi ń sábà máa ń dá lábẹ́ aṣọ láti bọ́mọ wí. ọmọ wọn lọ kẹ̀ mọ́ wọn lọ́wọ́. nọ́mbà burúkú ti ń bẹ lórí fóònù wọn lọ́hùn-ún tán bá ọmọ kékeré bá fi mọ nọ́mbà yẹn tó bá fi pọ̀ ọlọ́pàá. èmi lẹ́rìí kan. kò sẹ́jọ́ tẹ́ lè rò fọlọ́pàá kò sí sẹ́jọ́ tẹ́ lè rò fúnjọba wọ́n ó gbàgbọ́ ipẹ̀ yín lẹ́yìn ọmọ ń jẹ wọ́n sì gbà lọ́wọ́ yín. ìkan èmi lẹ́rìí kan. èyí nà máa ń lo òyìnbó. hello ẹ kalẹ́ o. hello. hello. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ sa o. yes ma orúkọ yín bó lẹ ti ń pè. orúkọ mi ni azayin lòwú èmi lẹ́rìí o. kí kíìsì ni pé ní ọdún kù ọ̀túnla níta fẹ́ bọ́ sọ́dún tuntun yìí mm. fáànù sálé mi lórí fáànù sílí fan. ọjà bọ́ lẹ́yìn lórí. ọjà bọ́ láago kò mọ sáré pé ìyá rẹ̀ gbá báyìí. mo bá yájú mo bá yí fáànù lè yí lẹ̀ o fáànù jábọ́ ẹ̀yìn sì ń sùn fáànù jábọ́ lóru ọpẹ́ ni ọbẹ̀ yín létí. ẹ jẹ́ àlọ́ síbi ètò fún talẹ́ yìí lórí omi ń bẹ lámù ẹ kì í ṣe pápápá kí n polówó ìkan àbí méjì ká tó wá lọ sánsan síbi tí à ń lọ lálẹ́ yìí ẹ wo ẹ kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí o. owó agbára twenty twenty one ọdún ìṣerere rẹ ni tí gbogbo eré ayọ̀ rẹ̀ ó tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù ṣáà darapọ̀ mọ́ wa nínú ìsọjí alágbára milẹ̀ títì Ṣàgámù City Crusade twenty twenty one tá a pè àkórí rẹ̀ ní ọ̀nà mílà bẹ̀rẹ̀ ní Monday fifteen sí Sunday twenty first February twenty twenty one láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọjọ́ méje gbáko ni ó fi wáyé lórí pápá ìṣeré UAMC Primary School tó wà lẹ́lẹ́jà Bàrúwá Ṣàgámù nípìnlẹ̀ Ògùn ọ̀nà mílà hallelujah night láfi kásẹ̀ rẹ̀ nílẹ̀ ní sunday ọjọ́ kọkànlélógún oṣù tá a wà yìí ìṣòru ni ìbẹ̀rẹ̀ láago mẹ́jọ àṣálẹ́ di lẹ́mọ̀gbẹ̀rẹ̀ lórí òkè ọwọ́ agbára tó wà ní arena one lọ́pọ̀pọ̀nà ọwọ́ agbára cda àtọ́yọ́ sábò ìṣàgámù nípìnlẹ̀ Ògùn Ògùn tó ń fayé ẹnìkànnìkàn máa sáré jáde kàbàkàbà nígbà tó bá pàdé wòlíì rẹ̀ prophet adéjàre bright ọwọ́ agbára jp àtọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ ọlọ́run ti pè wọ́n dájú. Congratulations, students preparing for UTME and post UTME. Your helpmate to achieve seamless success in the examinations is opening doors. Edu Consult. Why not register now with the master at Edu Consult Privacy? We run special UTME and post UTME class arrangement that help prospective applicants prepare intensively for their various exams. Based on our experience over the years, we understand the diversity in screening standards of all reputable institutions and we prepare applicants with the various screening modules. Our forte lies in intensive lectures, continuous assessment, past question review, mock examination to groom our applicants to achieve maximum success at their various examinations. While we also follow up for admission processing to register for UTME and post UTME, visit EduConsults today at Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan, or our Ashi Annex, NOA Aremu Court, Ashibodija Junction, Basharun Ibadan. Telephone oh oh three eight two. Edu Consult. Together we soar with pride. yes ibi awilade yìí o alàgbà ẹ̀ka alẹ́. ẹ̀ka alẹ́ tà. Hmm. <sighs> ẹ̀ka àbọ̀ ẹ̀ka àbọ̀ sórílẹ̀ alàyè alàgbà ẹ̀ka àbọ̀ sórílẹ̀ alàyè. àmì náà dání ló ń sá. ṣé ẹ máa fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín. mo máa yín kíní amóhùnmáwòrán wà níbi tí gbogbo àgbáyé ti ń wò wá ṣé ẹ fẹ́ kán rójú yín àbẹ́ ẹ fẹ́ kán rójú yín. wọ́n fẹ́ kán rójú mi o. ẹ fẹ́ kán rójú yín. bẹ́ẹ̀ni. pẹ̀lú gbogbo ìdàlúrú tẹ́ ṣe nìbàdàn. bẹ́ẹ̀ni ah ìgbà tá a ti gbọ́n náà nìyẹn. ẹ ti wá gbọ́n báyìí. bẹ́ẹ̀ni o. ẹ ti wá gbọ́n báyìí. bẹ́ẹ̀ni. Hmm. nìbàdàn yìí a rí i pé àwọn àdúgbò kan wà tó jẹ́ pé bí wọ́n tiẹ̀ bá mọ̀lẹ́bí tó nílẹ̀ tán kì í ṣèbàdàn nìkan o ń bẹ káàkiri bẹ́ẹ̀ tí ẹ̀ bá mọ̀lẹ́bí tó nílẹ̀ tán tí wọ́n bá rí i pé wọ́n ń gbẹ́lẹ̀ wọ́n fẹ́ ṣe foundation àbí wọ́n rí wọ́n lọ clear oko tó wà lórí ilẹ̀ àwọn boys wọ́n kàn ya dé wọ́n sì ní nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ púpọ̀ nínú wọn ló níṣẹ́ wọn lọ́wọ́ wọ́n níṣẹ́ gidi lọ́wọ́ tí wọ́n ń ṣe tí wọ́n bá ṣe foundation wọn ò gbowó tí wọ́n bá parí foundation tí wọ́n ń kọ́lé lọ wọn ò gbowó tí wọ́n bá fẹ́ kanlé àbẹ́fẹ́ ṣe dẹ́kìn wọn ò gbowó kẹ́ ẹ tó kó ọbẹ̀ ẹ̀ tún sanwó kí ló dé owó kí ni ká wá pè é oh, alàgbà ṣé bẹ́ẹ̀ yín náà ṣe ń ṣe nìyẹn ń ni ṣe ń ṣe nìyẹn ni o. ẹ sà one million boys ti dé ńgbà tẹ́yìn ń dà lóru. kò tí ì sí ọmọ ìlú wo ni yín sà. ọmọ Ìbàdàn ni mí. nbò lágboolé yín bàdàn. agboolé jagun ẹlẹ́sìn. wọ́n mọ̀ yín dáadáa pé ìpàǹlẹ̀ ni yín bẹ́ẹ̀ ń dà lóru ẹ̀ ń da àdúgbò láàmú ẹ̀ ń da àbàdàn láàmú. ṣùgbọ́n ẹlẹ́yìn níṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ iṣẹ́ kí lẹ̀ ń ṣe. ẹ̀wà àti ráìsì mọ́tà bódìjà àti òróró. ẹ̀ ń tẹ̀wà àti ráìsì àtòróró ńlọ́jà bódìjà ẹ̀ ní ṣọ́ọ̀bù tiyín. bẹ́ẹ̀ ni sà ẹ sì ní mọ́tò bọ̀gìnì tẹ́ ẹ̀ ń fi ń lò gbà ẹ níyàwó ẹ lọ́mọ mm, àwọn òbí yín sì ló kọrí ṣùgbọ́n ẹ ti ṣọ́ọ̀bù ẹ pàjà láti lọ dà mm, láti lọ fa wàhálà kí lẹ̀ ń rí bí wàhálà. àwa la gbọ́njú lójú ara wa ń gbà yẹn pé gbogbo nǹkan tá à ń ṣe yẹn nǹkan tó dáa ni tá mọ̀ pé ìyá ló ẹ̀ ah, ah. dádì ẹ̀ka lẹ́sà ẹ̀rí tí mo lanu tí mi ò lè oh, pàdé. it's terrible. ó terrible sà bí jẹ́ rí níta ńlá kọjá nípínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké torí bí ọdún tí alàgbà yìí wà nígbà tí wọ́n ń sọ yìí hmm. wọn àti ìle ju ọjọ́ orí àwọn ọ̀dọ́ tó wà ní èyí tí wọ́n fi ń dàlú láàmú náà lọ́wọ́lọ́wọ́ nígbà náà ṣùgbọ́n àbálọ àbábọ̀ rẹ̀ ìyà lórí ìyà ni. yes exactly. kí lorúkọ yín sà. èmi ni reverend dr patrick awunzia <sighs> the general overseer of Zoe ministry. ẹ jẹ́ kí n kọ́kọ́ tọrọ àforíjì. yes torí lọ́jọ́ tuesday ó yẹ kí àgbà wa ká gbà yín lálejò. exactly lórí ètò wa èrò pọ̀ àlejò tá a ní pọ̀. wọ́n sọ bẹ́ẹ̀ ẹ má bínú gbogbo èrò gbogbo èèyàn ní ń fẹ́ kópa lórí ètò wa. it's true ẹ má bínú sà. Mm. ẹ mo ti rí yín lénìí sà. kí ni tí ẹ tún mú wá fún wa lọ́sẹ̀ yìí. you know um, administration tá a ti ń ṣe okay. is fantastic. ó ti ẹ̀ rò pé ẹ ti padà. ma ẹ eh, ó yẹ I could have gone two weeks ago because of the response. àwọn èèyàn tó wọ́n ó tọ́sẹ̀ mẹ́ta tẹ̀ ti wà ń bàdàn báyìí. yes wọn jẹ́ kẹ́ ẹ lọ hmm. ẹ lè dá àwọn èèyàn lóhùn tán. bọ́bọ́yá wọ́n fẹ́ wọ́n kọ̀ Wednesday. Eh, ẹ fẹ́ lọ Wednesday ọ̀sẹ̀. I will end on Wednesday màá lọ ní Thursday màá finish ní Wednesday. Ah. yes. ẹ dẹ̀ sọ pé lè dá àwọn èèyàn lóhùn tán. Eh, bí n bá dá wọn lóhùn tán God knows ẹ tún padà wálé a ní àwọn pásítọ̀ bí na. kò wá dàbí bí kí wọ́n rí pápá fún gan. but I will not try. wọ́n ń try ẹ ṣùgbọ́n kò lè dàbí kan rí pa ẹ ẹ ṣàṣẹ mọ nǹkan tí ẹ tẹ́ fi unique sa ẹni tí bá déwájú yín kó má sọ nǹkan kan exactly ẹ sì sọ ìdí ogun tí ń bá a fínra exactly àti solution. Uh-huh. Ah, ah. is a gift. ṣe ẹwọ ẹwọ ni sa. ọlọmọ since i started ministry yes, mi ò mi ò bá anything negative ṣiṣẹ́ rí that's why tí mo sọ pé if i ever mix anything with God kọ́lọ́run má dá mi lóhùn and God produces fantastic ṣeré lè tí mo wà ń bí n sè because of this your program ó ń lọ káàkiri ni hmm. people are calling me from London people are calling me from Ireland some people are calling me from US many are calling me from from uh, Canada and I have been ministering to them. kí ni àmọ̀ràn yín fún àwọn tó ti wá látẹ̀yìnwá tí wọ́n ti attend the programs. <laughs> you see I, I, I have to advise ọ̀pọ̀lọpọ̀ ló wá wọ́n dẹ̀ testimony but mo wá discover pé there are many of them tó yẹ pé tí wọ́n bá wá nǹkan tó ń fẹ́ ni pé wọ́n kàn mọ nǹkan tó ń ṣe wọ́n ta ló wà ń díẹ̀ who is the person troubling my life. sọ wọn á padà wọn á padà lọlé wọn ní wá solution. èyí tó wà important is solution. Hmm. Taba ti kọ kíní ẹ sílẹ̀ pé this is what you have to do tọ́lọ́run sọ pé kó o ṣe bó jẹ́ fasting ni o bó jẹ́ deliverance ni o bó jẹ́ get olive oil ni o bó jẹ́ get blood of Jesus new. go and do it tíyan bá ti lè ṣe yẹn àwọn tá àwọn tó ń padà wá ń sìn tó ń give one testimony every single day ni àwọn tó obey instruction kì í ṣe àwọn tó kọ̀ wá because they, they want to know their problem of course à á sọ problem ẹ fún ẹ à sọ the the foundation. kí kí ni ìdí gangan tá ẹ fi máa ń counsel àwọn èèyàn. that is mo discover many years ago pé tí èèyàn bá wá o kò sọ fún pé go and pray lọ gbàdúrà and this without finding out the source of the problem you won't solve it mm. it's like somebody has headache òun fún lóògùn belly ache kò lè ṣiṣẹ́ hmm. but tó bá jẹ́ pé you discover that it is headache and you gave him medicine for headache onítọ̀hún á ní healing so first of all i investigate to find out the source of the problem kí ló fà á what is responsible if for instance somebody ni somebody tó ń jẹun lójú oorun or somebody tó ní sexual relationship lójú oorun tó yẹ kó fa ó fa problem lórí ẹ oh, mi ò lè sọ pé go and pray pray ní kọ́kọ́ deliverance deliverance ló need. then a dẹ̀ ṣe fún onítọ̀hún because a fẹ́ rí result but onítọ̀hún bá ní deliverance ministry ní church here, I need go to your church and do the deliverance there ah, ah. kọ́n bá ti ṣe you will come eh, back. ẹ ní ìpọn dandan pé jọyìn ló gbọ́dọ̀ wà. no no no no Wow. èyí tá à ń ṣe ni fún àwọn tó mọ̀ pé wọ́n fẹ́ kinní yẹn lọ́dọ̀ wa then we minister to them. ọjọ́ péréte lẹ ní báyìí ẹlẹ́ ń lọ ní hmm. wednesday. yẹ no oh, ní thursday. thursday àwọn ọjọ́ wo lẹ wá fẹ́ fi dáhùn lóhùn báyìí. máa dáhùn lóhùn ní monday tuesday àti wednesday. láago mélòó sà. láti àárọ̀ bíi seven a.m. in the morning until eleven a.m. in the morning. báwo lè ṣe wá ń ráyè sinmi àwọn ìròyìn pọ̀. it's too much ah. and it's, it's your radio na your radio oh, thank <laughs> God is known everywhere àwọn èèyàn ń pè wá from. Eh, a jẹ́ pé ẹni bá ti tètè dé hmm. lẹ́ẹ̀ dá lóhùn. lẹ́ẹ̀ dá lóhùn first come first come nǹkan tá à ń ṣe ń sìn ni pé tí wọ́n bá ti kọjá eh, fifty a ní káwọn yẹn kàn máa lọ kàn padà wá ní the following day kì í láì ṣe pé bóyá wọ́n sì ń fowó wọlé. Hmm, ó ti o the only thing ni tá à ń ṣe ń sìn ni pé ó ní ìwé kan tí mò ń fún àwọn èèyàn ìwé tá a fi ń gbàdúrà prayer manual bó ṣe máa máa gbàdúrà because it's not enough pé ó wá a ṣe ministration fún ẹ o dẹ̀ ní result ó lọ lé ó parí tí another problem bá dé wàá tún padà wá. no mm. you can do it yourself. ok a wo àdúrà tó bá ìṣòro yẹn mu yes nínú ìwé yẹn ìwé ìwé yẹn so ìyẹn ni a ti sọ fún wọn pé anybody tó bá ti wá kó ra ìwé yẹn kó get ìwé yẹn ẹ sì pọn dandan. kì í ṣe dandan but onítọ̀hún tó bá fẹ́ tó pé ìwé ẹ̀ ló fẹ́ tó bá dẹ̀ fẹ́ because a help ẹ láti jẹ́ pé wàá mọ bó ṣe lè ṣe wàá mọ prayer tó máa pray fún prosperity prayer tó máa pray fún deliverance prayer tó máa pray tó máa stop o sex in the dream kó máa kó máa bá o lè ṣe fún rẹ you can do it so you have to learn so that is what we are saying. kí làwọn àwọn tó bá fẹ́ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ sí nípa iṣẹ́ ìránṣẹ́ yín kí hmm. làwọn tẹlifóònù nọ́mbà tí wọ́n á pè yín sí. yes àwọn tó fẹ́ tó fẹ́ wá síbi tá à ń ti ṣe program uh, lọ́la àti ọ̀túnla àti ìjọ wednesday the number tó máa pè ní zero eight one seven one zero seven four two nine nine i repeat zero eight one seven one zero seven

three four seven nine five three three seven nine and the last is zero eight zero six two five two eight nine zero one i repeat zero eight zero six two five two eight nine zero one but I want to fẹ́ reach me okay. personal number to máa pè ní zero eight one seven one zero seven four two nine nine. mo fẹ́ kẹ́ júwe ibi tí wọ́n á ti pàdé yín fún àdúrà yẹn. ẹ challenge la wa ẹni bá ń bọ̀ láti challenge okay. tó ń lọ towards toll gate or tó fẹ́ lọ Ìwó road tó bá ti kọjá Ayéfẹ́lẹ́ music house by the left kó tó gun bridge yẹn á sàn bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ń pè ní sharp corner bus stop tó bá ti bọ́lẹ̀ ńbẹ̀ á rí ilé tó ń kọ́ by his grace okay. lọ́wọ́ ọ̀tún báyìí by his grace ilé pẹ̀tẹ́sì ni then tó bá ti débẹ̀ the next building ní tiwa. ok ẹ ṣeun sọ. àtótó arére gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga lọ́nà rọrùn ẹni tó mọ̀nà látẹ̀lé educonsult ló mójúlẹ̀jà àti wọlé sí yunifásitì pẹ̀lú advanced level programs bíi Cambridge JUPEB IJMB láì ní pákáleke UTME àti post UTME nínú la ṣe ní kó rẹ́gísítà pẹ̀lú wa fún ìdánwò igmb Cambridge àti JUPEB kó o sì dẹni tí ń kọrin ọpẹ́ lẹ́yìn oṣù méje tó o bá ti wọlé sí two hundred level ní yunifásitì ló bá parí o àbí kí ni ká ti gbọ́ pé ọmọ gba two eighty àbí two ninety ní jambu kó sì gba ninety percent ní post UTME ká ti wọlé sí yunifásitì ó sì dogun dọdẹ ọ̀nà àbáyọ rèé consult also guides and assists students for admission into 200 level. Programs like ICT, TOEFL, O level, pre UTME, and post UTME lectures are available. Ẹ kàn sí Edu Consult, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Tabini Ashi Annex, LOA Court, Ashibodija Junction, Basoro, Ibadan. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 081 354 30382. Edu Consult, Kokoroto tó ṣílẹ̀kùn àti wọlé sí yunifásítì lọ́nà ẹ káàbọ̀ padà. Hey, yeah. alàgbà ẹ káàbọ̀ padà. ẹ kalẹ́ o. ẹ̀yin tí ẹ ń wò wá lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ bá wa share dáadáa káwọn èèyàn lè gbọ́ gudugbẹ̀ lálẹ́ yìí. arákùnrin tó jókòó tì mí nínú kulu yìí mo mọ̀ pé ẹ ti rójú wọn lẹ́ẹ̀kan á tún fojú wọn hàn yín. wọ́n ní àwọn ti da ilẹ̀ Ìbàdàn láàmú dáadáa kó tó di pé wọ́n lọ sínrìn àjò tí wọ́n lọ kódà wọ́n ti dájọ́ ọkú fún wọn. bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ni sà. tọ ẹ ti dárúkọ yín lẹ́ẹ̀kan. Abíọ́dún àwọn ìrìn àjò wo lẹ rìn bó o lẹ ṣe da ìgboro láàmú nílẹ̀ Ìbàdàn kí ló sì sùn yín débẹ̀ láì ṣe pé iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́. àìní ìtẹ́lọ́rùn náà ni o. àìní ìtẹ́lọ́rùn ni tí ìyá bá báyàn sọ̀rọ̀ àbí bàbá ló bá bọ́mọ sọ̀rọ̀. ẹni bàbá yín àti àwọn mọ̀lẹ́bí yín wọ́n ló kọ wọ́n ló kì dáadáa. ni tí wọ́n sì mọ̀ wọ́n dáadáa nílùú Ìbàdàn bẹ́ẹ̀ ni bàbá mi ẹni tí wọ́n mọ̀ dáadáa ni owó ni kókó. bàbá yín lówó ni kókó. kókó bẹ́ẹ̀ ni hmm. nílùú Ìbàdàn gbàtà ti wà ní nǹkan tí wọ́n gbìyànjú fún ọmọ tí bàbá ń ṣe fọmọ lọ́mọ tó bá nìtẹ́lọ́rùn ẹ ti ṣe tiyín tẹ fẹ́ jáde ẹ kébìnrin oṣù tó ní tèmínà. wọ́n ràn yín lọ́wọ́ tẹ́ fi ní shop tẹ́ fi ní shop. wọ́n ràn mí lọ́wọ́ ìyá ṣe bàbá ṣe tí hmm. wọ́n sì dúró tì mí dáadáa. kí ló wáá ṣẹlẹ̀ ìrìn àjò tẹ́ ẹ rìn kí ló sùn yín débẹ̀ ń gbò lẹ́rìn àjò yìí. ọdún twenty three ten nineteen ninety three twenty three october bẹ́ẹ̀ni nineteen ninety three bẹ́ẹ̀ni sir nígbà ata parí ìbò abiola bẹ́ẹ̀ni ẹyà. E gba Abiola Rayotu yẹn náà ni àjọ ń ṣe wàhálà káàkiri gbàgbó gbàgbàgbà. ẹjọ dàlúrú gbà náà ni. táà mọ̀ pé kò sí géènì kankan ń bẹ̀. gbogbo nǹkan tá à ń ṣe lọ́dà lójú ara wa. kí wàá ní ìrìn tẹ́ ẹ rìn. ìrìn àjò tí mo wá rìn ah ẹ̀yin ọmọ ìyá yín ìyá yín bàbá ẹ kọ́kọ́ látara tèmi. Hmm, ṣé ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọ̀dọ́. ẹ kọ́kọ́ ẹ̀kọ́ eléyìí tó jẹ́ pé wàláì tó bá rí bí wọ́n ti ẹ̀ ẹ jalè rí. mo lè fi àlùkùránì kí n na àbí báìbù àti àlùkùránì màá nà sókè báyìí. ẹ jalè rí. láyé lájọ tán ti bí mi mi ò ṣe rí láyé láyé láyé ah. ìwà pàǹlé ìpàǹlé pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gbogbo nǹkan tá a bá ti ṣe àṣegbé náà ni. ẹ ṣùgbọ́n ẹ ṣe oògùn. bẹ́ẹ̀ ni mo bìlífù lórí oògùn gan. ẹ bìlífù ní oògùn. nígbà tí wọn ṣe ká tún fojú yín hàn. bẹ́ẹ̀ ni mo bìlífù gan lórí oògùn gbà yẹn. àkíhun mm. àlọ́sọ̀ọ̀sì àṣekankan ṣùgbọ́n mùsùlùmí lílé mùsùlùmí wọ́n bí yín sí. ibẹ̀ ni wọ́n bí mi sí bàbá mi alájì ni ìyá mi alájà ni kí wọ́n tó kú bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹ gbọ́ràn. mi ò gbọ́ràn o nítorí bá ti sọ tí bá ti kú bẹ́ẹ̀ báyìí. ẹ̀yin tí mo bá ìrìn àjò tẹ́ ẹ rìn. ìrìn àjò tí mo rìn pé ah eégún mo tẹ̀lé tí mo fi rí wàhálà yìí. oh ok ẹ tẹ̀lé eégún. bẹ́ẹ̀ ni eégún òyì ló jẹ́. eégún òyì ni ní tàdúgbò bonu. òjé ló jẹ́. bẹ́ẹ̀ ni eégún lẹ́yìn máa tẹ̀lé. bẹ́ẹ̀ ni so ẹ ti ṣọ́ọ̀bù yín. ọmọ àti ṣọ́ọ̀bù papọ̀ sọjà rárá báyìí pé jọ́ mẹ́ta torí pé eégún jáde lẹ̀ ẹ ti sọ ẹ tẹ̀lé eégún lọ ah. ẹ pàjà fún eégún. bẹ́ẹ̀ni a pàjà pátápátá. ṣé wọn máa ń sanwó fún yín gbẹ bá tòde eégún dé. wọn ò sanwó kankan fún wa o kí wàá lè rè nínú lágbowó kà. ẹ tí wọn bá sá lórí tí wọn nà nígi lójú tójú rẹ ọfọ kó tó bá dúpẹ́ fún mi. ẹ gbàgbọ́ nú oògùn kan àmọ́ gbàgbọ́ bẹ́ẹ̀. ẹ sì lo oògùn. ní ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ ní mímọ́ ba olú ẹ̀ náà mo bìlífù lórí ẹ̀. kí wàá ní ìrìn àjò tẹ́ ìrìn tó gbé yín lọ ìrìn àjò tẹ́ ẹ lọ. eléyìí tí ó gbé mi lọ bí tí mo lọ eégún kan tí wọ́n pè ní gbẹ̀ngà eégún new system gbẹ̀ngà eégún new system gbẹ̀ngà actor. eégún actor. bẹ́ẹ̀ new system. bẹ́ẹ̀ ni ńlá lọ ńlá jọ pàdé a ti parí lóde àjò ilé lídìí àwọn gáǹgì tí kí lẹ lọ pàdé ẹ fún. gbogbo ní ọdún tó lọ òun náà rọ eégún òyì ní Yemẹtu. ó rọ ní Yemẹtu ó wá bí yín nú ọlọ́dún tí ń bọ̀ ẹ̀yin ó fi hàn àtọ̀ ṣe kì í mọ̀ ṣe eégún kékeré. àwa náà òyì náà ṣe eégún ni. gbogbo àwọn ti sọ pàtì náà tí Bódìjà náà máa tẹ̀lé òyìn náà wọ́n ṣe ní ọ̀dà náà ló yí ọdún yìí o àwa náà máa pè é. ó já sí pé gbogbo àwọn ìsọpáàtì náà mọ̀ yín gbà náà. wọ́n wọ́n mọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ti máa kú wọn náà tó lọ́jọ́ ti pẹ́ láti 1993. ẹ̀dùn mm. láti 1993 yẹn. bẹ́ẹ̀ni. ń bolẹ̀ wà. mo wà nínú prison yard. ẹ wà lọ́gbà ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ni. títí di. two thousand and twenty. ọdún tó kọjá yìí. bẹ́ẹ̀ni lọ́lọ́sẹ̀ yìí lórí ìpẹ́ tẹ̀lé eégún ẹ jalè náà. ẹ jalè o ẹ jalè. ìtọ́ fàájì ọpẹ́ mi nìyẹn omi ò jalè o. ẹ jalè ẹ kàn tẹ̀lé eégún ni. eégún ni o mo rí wàhálà nìyẹn. ẹ̀nà ọ̀rẹ́ lẹ́yìn eégún ẹ jà lẹ́yìn eégún. àjà lẹ́yìn eégún ni o. n ló sọ yín dèrò ẹ̀wọ̀n. n ló sọ mí dèrò ẹ̀wọ̀n ah. tí wọ́n fi dájọ́ bó o ló ṣe ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́hùn. àti bàtà náà tọ̀ ẹ̀yin na actor. ọ̀ tá a gba ẹ̀kọ́ orí ẹ̀ tá a tó wàhálà ṣẹlẹ̀ rẹpẹtẹ. ẹ gba ẹ̀kú lórí actor. bẹ́ẹ̀ ni tí wọ́n sá fún wa nígbà tí mò ń sọ yìí wọ́n sá inú wa bí. ẹ̀yin ẹ tẹ̀lé òyì pàdé ẹ̀ ni òyì pàdé actor. bẹ́ẹ̀ ni ẹ wá actor wá sá fún ẹ lé actor sá. alẹ́ gbàgbó lé wọ ibi junction ọjà agbó yẹn láti òde ajé àwa rọ ìgbà tó dùn ẹ̀gbọ́n gbẹ̀ngà nìyẹn pé a. Ah, ah. gbẹ̀ngà yẹn ni actor. bẹ́ẹ̀ ni pé ṣé àwọn ọmọ yìí náà ni wọ́n sì lè dá pẹ̀lú bóun ṣe lérò lẹ́yìn tó yìí ṣùgbọ́n kò sí bó ṣe fẹ́ lérò tó èrò ẹ̀yìn òde tó ti òyì ìgbà tá a wá sílé ṣe tó wá tá a wá dá padà tí ò lè gbọ́n mi. ẹ ṣe gbẹ̀ngà léṣe. ni ta tún sáwọn èèyàn léṣe lẹ́yìn ṣe o bó ṣe ń kú gbogbo wa nìyẹn ẹlòmíì kú sọsibítù mi wọn. ṣé ẹ pààyàn. ẹlòmíì kú sọsibítù mi wọn. ṣé ẹ pààyàn. èèyàn kú mbẹ èèyàn kú mbẹ bẹ́ẹ̀ nítorí rò da. irọ́ ò dáa dáa tí yẹn bá ń gbá oyin olówó anú ẹsẹ̀ oní orí ọ̀fẹ́ pọ̀ sí èèyàn kú mbẹ bẹ́ẹ̀ ni tá a fi rí àánú gbà bí tá a wà náà nìyẹn nígbà tá a wà lé ikú nìyẹn. ẹ wọlé ikú mo wọlé ikú o mo wọlé ikú lórí pé ẹ tẹ̀lé eégún o ẹ wọlé ikú mo wọlé ikú láti 1993 mo wọlé ikú o. ẹ káalẹ́ sà ẹ kálẹ̀ lótú. ẹ má bínú ọ̀rọ̀ tí mò ń gbọ́ yẹn mú mi lótùtù ni èèyàn tẹ̀lé eégún ó sì lọ serve twenty eight years lẹ́wọ̀n. ó yẹ ìmúlẹ̀ lẹ́nu gbà mú bọ̀ ah. ọlọ́run jẹ́ àríbi. orúkọ ti yín ká sáré ṣe pápápá kí n lè dá wọn lóhùn. káyọ̀dé lorúkọ tèmi. káyọ̀dé ẹ̀yin lẹ́ máa ń sọ̀rọ̀ ṣíṣì. bẹ́ẹ̀ni. ok iléeṣẹ́ wo lẹ̀ ń ṣojú. royal garden estate ìbàdàn. royal garden estate. bẹ́ẹ̀ bó o lẹ́yìn ṣe ń lọ. ah a ti ń ṣe special promo nídìí ọmọ phase two olójẹ́ ká tó wá báyìí o. ok ẹ ṣàlàyé ẹ. eight hundred thousand ni wọ́n á san fún sixteen months wọ́n á máa san fifty fifty thousand àwa ní special promo báyìí ló jẹ́ ká wá. ok special promo ẹ ní pé ẹ ń ní ìsìn a máa bá yọ blọọkù a máa bá ṣe bọ́ọ̀wù sínú ẹ́sítẹ̀tẹ̀ nínú ilẹ̀ rẹ̀ yóò mọ̀ sanwó díẹ̀ díẹ̀ díẹ̀. ẹni bá ra lẹ̀ lọ́dọ̀ yín. báyìí blọọkù tó ti parí ilé rẹ̀ a

títíní ètí mo tọ́ pé ṣíṣì yẹn títíní ló kù. <laughs> èwo lẹ sọ pé ṣíṣì láì sọ ṣíṣì. bẹ́ẹ̀ láì sọ ṣíṣì bọ ilé ìlànà adé tó ń ṣe beauty plan fáwọn náà lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ni. ládùúgbò bo nìyẹn wà. ọjọ́ ń bí lélẹ̀ wa o ẹ bá mọ ọjọ́ dáadáa níbi ẹgbẹ́ báràkì yẹn eh. èyí kan ra gbà ọ̀nà yẹn lọ báyìí èyí lọ́ọ́ di ọmọ nìyẹn o kéṣìlẹ̀ tó jìnnà tó pé. àwọn yẹn ti ń gbé bẹ́ẹ̀. mo ti gbénu estate wa kéṣìlẹ̀ àdúgbò inú estate wa iná ti wà ń bẹ̀. Ah. ẹ ẹ arákùnrin Fẹ́mi ó mọ bí estate àṣọ yìí after abẹ nílé rẹ̀. ọ ilé iṣẹ́ tún wọnú. ó tún wọnú. lára àwọn òṣìṣẹ́ mi lẹ̀ ń fi pa yẹn. lọ́ọ́ ìfipá mo ń sẹ́ mo ń júwe ni. pé ilé tiẹ̀ wọnú ju. àkàwé àkàwé èdè ni. <laughs> pé ẹ̀yin odi ló. ibi tó ti ń wá sọ́fíìsì lójoojúmọ́ ó tún súnmọ́ ajú. ẹ múra sí i. <laughs> àwọn àǹfààní míì wo ló tún wà pẹ̀lú ẹ̀ ní bàbá yín ralẹ̀ nílé iṣẹ́ yín. estate lele kì ilẹ̀ tó yẹ pé a tún lọ a tún lọ a sọ lẹ hundred acres we are just talking ten acres. péré péré tó bá ti tán ó tán nìyẹn. ó tán nìyẹn àlejò ten acres yẹn bíi fifty plot lọ́nbẹ̀ kékeré pé ló kù bẹ́ẹ̀. Ah. ẹ ń bá lè ra báyìí akẹ́fẹ́ ṣe special program la ṣe lè fún fún falai time la kẹ̀sẹ̀ lè fún gbòkè. fún àyájọ́ olólùfẹ́. bẹ́ẹ̀ ni. ok téèyàn bá fẹ́ báyìí dòwò pọ̀ ní lára ilẹ̀ yẹn kí ni ìgbésẹ̀ téèyàn á gbé. èyí tó máa ṣe ni pé wọ́n á pe fóònù nọ́mbà wa wọ́n á dẹ̀ wá sí ilé iṣẹ́ wa. níbo ni ilé iṣẹ́ yín wà. ní ui ní after emmanuel college ibẹ̀ ni ilé iṣẹ́ wà. ẹ júwe bẹ̀yẹn dáadáa. tí ẹ bá ti ń bọ̀ láti anywhere kẹ́ ẹ lẹ́ẹ̀ lọ sí ui kẹ́ tó dé ui emmanuel college direct opposite emmanuel college ibẹ̀ ni ilé iṣẹ́ wa wà. okay. and then ìyẹn nìkan kọ́ àtúnyìnlẹ́yìn ui ìbàdàn ìyẹn tẹlifóònù àbí ok ẹ nílẹ̀ míì. bẹ́ẹ̀ estate mi a ní bí ọ̀nà márùn-ún nìbàdàn. ok ìkan wà lẹ́yìn lẹ́yìn UI à ń pè lánìbà àwọn tí ń kọ́lé síbẹ̀ bá a ti sọ̀rọ̀ báyìí báyìí náà bẹ́ẹ̀ ni ìyẹn nìkan kọ́ a nìkan ní ẹ̀yìn alákíámbì báyìí mm-hmm. bẹ́ẹ̀ ni àwọn tí ń kọ́lé lẹ́gbẹ̀ẹ́ ní àjọdá kò ah. jẹ́ síbẹ̀ yẹn náà tòsí bíi náà ni alẹ́ tó nìkan náà lógún ẹrú now àwọn ilẹ̀ yín sà ẹ má bínú béèrè tí mo fẹ́ bí yín o ṣé èyí ṣe pé téèyàn bá sanwó olẹ̀ tán téèyàn ti sanwó olẹ̀ tán fún yín tẹ́wàá máa sọ pé ó tún kówó gbá kówó àwò kòkòwò kòkò bàbá àwọn àwọn hidden charges kan tí ẹ̀ kì í là ń fún èèyàn tó jẹ́ pé ń gbé èèyàn bá kówó fún yín tán èèyàn ò ní lè gbowó padà ẹ wàá máa sọ pé kinní kan owó kinní kan ló kó owó ọdẹ owó owó mẹgáàdì. olóòtú yín tá a fi yàtọ̀ ni tẹ́ ẹ bá san eighty percent á fún ilẹ̀ kẹ́ máa kọ́lé lọ. ọ̀rọ̀ ìpẹ́ fún mi nílẹ̀ kí n máa kọ́ àní ṣé èèyàn ò ní máa ń sanwó mi lọ́jọ́ wájú ò ní dín charge kankan. kò sí charges kankan téèyàn oye tẹ́ ẹ pé ilé èèyàn á san. ẹ eight hundred naira ẹ san ní oṣù eighteen month lẹ́fí máa san. téèyàn bá dẹ̀ sí san tán kò sí hidden charges kankan mọ́ bẹ́ẹ̀ kò sí hidden charge kankan lọ́dọ̀ wa. kí ni telephone number yín. ẹ lè pè wá sí phone number zero eight zero double three six eight four three double zero tàbí zero eight one three nine zero eight zero nine zero three ẹ jẹ́ ìpínlẹ̀ kẹsẹ̀ ẹ̀dá kan lóòtú zero eight zero double three six eight four three double zero tàbí zero eight one three nine zero eight zero nine zero three wọ́n lè lè bá a sọ náà lórí whatsapp. kí ni nọ́mbà whatsapp yẹn àwọn nọ́mbà yẹn náà ló wà lórí whatsapp ẹ ṣe àdúpẹ́. mi ẹ ti jẹun tán ẹ ẹ tún mu omi àbí. ìfẹ́ mi kì í ṣe pé ìfẹ́ mu mi o ṣùgbọ́n ẹrù ọ̀pọ̀lọpọ̀ omi tó gbòde kan yìí ló ń bà mí a jẹ́ wípé ẹ ti gbọ́ nípa omi alábùkún fún blessed water omi tó mọ́ lóló ni kò ní èrí rárá bẹ́ẹ̀ ni kò ní taste lẹ́nu wọ́n ń ṣe láyìíká tó mọ́ tónítóní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé àjọ NAFDAC àti SON tún ti fòǹtẹ̀lù eléyìí tó mú ìyàtọ̀ a omi blessed ní ọ̀nà tó bá ìgbà mu bíi table water sachet water àti dispensers fún àwọn iléeṣẹ́ ńláńlá àyè wà fún gbogbo ẹ̀yin oníbàárà wa láti ṣàbẹ̀wò sí èyíkéyìí iléeṣẹ́ wa tó wà ní plot six eight eight ọmọlẹ́fẹ̀ two ní ìlú Èkó Tèmítáyọ̀ Ògúntádé street Àjàká ní Ìṣàgàm number ten àdèyí avenue old bodija ní ìlú ìbàdàn bọ̀dé mustapha avenue ìdíṣin ìbàdàn àti ẹ̀yìn zenith g hotel new gbagi market ìbàdàn zero eight zero three seven two zero zero two five five. ọ̀nà fún mi àgùyà ah, omi blessed water àmúdáfòtòló omi àmọ́lóló ẹ pẹ̀lẹ́ alàgbà àwọn èèyàn tún ní kí n béèrè lẹ́ẹ̀kan sísà pé ngbẹ tí tẹ̀yìn dàgbòrò orú yẹn àwọn one million boys ń kọ́ wọ́n ti dé ńgbà yẹn. wọ́n ti dé ńgbà yẹn. wọ́n àti dé. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kákọ̀sì tí ẹ tún fẹ́ le ju àwọn one million boys. area boys ni wọ́n gbà yẹn. area boys lẹ́yìn. ṣùgbọ́n ẹ ní ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ àìní ìtẹ́lọ́rùn náà ni àìní tẹ́ lọ́rùn ni tíyẹn bá ní tọ́ ẹ lọ́rùn ṣé ẹ ta ní Bódìjà ni. àmọ́ Ọlọ́run gbàdúrà o. ẹ ń rí ẹ ń rí tajé ṣe ẹ tiẹ̀ dẹ̀ ní mọ́tò tara yín náà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tẹ́ ẹ̀ báyìí tí ìtẹ̀lé eégún. ara èèyàn ò tí ì balẹ̀ o. Ah, ah, kí lẹ̀ ń rí gbà lẹ́yìn eégún. gbígbà tó yẹ pé àwa la lójú ara wa nígbà yẹn tá a mọ̀ pé. now ní on the twenty third twenty three. bẹ́ẹ̀ni. october nineteen ninety three kí ló ṣẹlẹ̀ níjọ́ náà lọ́hùn. Ah. ẹlẹ́ẹ̀ṣí wọn ẹni actor sá. nígbà tó sá tó wá rí i pé àwọn mẹ́mọ́ yẹ̀yẹ́ wọn o tóun náà wá wò pé kí lòun lè ṣe bó ti wá gba mọ́kọ́lá police station lónìí yẹn àwọn sars ló sì wà ń bẹ. sars ló wà mọ́kànlá ńgbà náà. adémẹ́wá ni ó sì rọ́bì ọ̀yọ́ state nígbà yẹn ó ní di adémẹ́wá adémúìwá bẹ́ẹ̀ ni ó sì rọ́bì ọ̀yọ́ state òun lídì àwọn onílídì àwọn sars nígbà yẹn ó wà ní two star nígbà yẹn abubakar salam commissioner of state òun sì ṣiṣẹ́ pẹ̀lú commissioner salam ni commissioner of police nígbà náà lọ́hùn ó sì ṣiṣẹ́ pẹ̀lú àbọ̀ nǹkan tó bá ṣe ti pa ni tó bá kú yẹn tí wọ́n ti wọnú sẹ́ẹ̀lì báyìí kí ló tó máa alẹ́ mọ́jú méjìlá àbí mẹ́jọ lọ́mọ́ àwọn tó kù wá ti. wọ́n á ti lọ inú àwọn mẹ́fà nǹkan tí wọ́n mú wọ́n ti sá lọ. bẹ́ẹ̀ ni wọ́n ti pa wọ́n ni wọ́n sá lọ. ẹ má wò báwọn mọ́. ok mm. ẹ má bínú sà. Mm. wọ́n á ti lọ. wọ́n á ti lọ mm. bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n wá lọ mú àǹtí mi lé àbúrò mi wá sọ fún mi ní Bódìjà. ìgbà tí actor lọ report ní Mọ́kọ́lá. ó kó àwọn ọlọ́pàá ni báwọn kan wá dá àwọn lọ́nà wọ́n wá rọ́ọ̀bù eégún òun lọ́nà ni wọ́n wá dá àwọn lọ́nà pé wọ́n ba nǹkan jẹ́ síyàn léṣe pààyàn lẹ́yìn òun. náà ni mo ṣe sọ pé ẹ pààyàn. bẹ́ẹ̀ ni hmm. ìgbà tó wá wá wò pé àwọn ọlọ́pàá tí wọ́n tẹ̀lé àwọn sars nígbà tí wọ́n lọ gbà sí wọn ní wọ́n fẹ́ẹ́ tó bí méje sí mẹ́jọ mo ní àá kí ló dé. àti yín gbà tí wọ́n bá yín lé. wọ́n gbé àǹtí mi wọ́n gbé àǹtí yín àǹtí yín yẹn ni wọ́n wá èyí tó wá sọ fún yín lọ́jà. wọ́n wá wá ní mo wá mú àǹtí mi lọ ìyá sàdíà báyìí ó ní wọ́n ti mú wọn lọ sí mọ́kọ́lá mo ní mọ́kọ́lá àá níbi ìdí aró lẹ́yìn kó wá gbé wa tí wọ́n ṣe fẹ́ wá mú wa. ìdí aró police station lẹ́yìn rò pé wọ́n kó yín lọ tó sì kó yín lọ ìdí aró. wọ́n máa fi gun òtòlò tó. so tó bá ó ti máa ń wáyé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ a máa fi gun òtòlò tó pé. ó ti máa ń wáyé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ a máa fi gun ọwọ́ customer to customer like padi like friend. a sábà parí ẹ̀gbọ́n bẹ́ẹ̀. ẹ̀ yanjú ẹ̀ nítorí eh, bí ti mọ̀lẹ́bí. Ah, àwọn sáà ọ̀dà ngbà ẹ̀dín ok àbúrò yín ló wá bá yín lọ́jà ní bódìjà bẹ́ẹ̀ ni ìbátábí ó bá bá mi wá ní. níjọ́ kejì níjọ́ kejì ìjọbọjọ tọ́sídẹ̀ẹ́ ìjọ tọ́sídẹ̀ẹ́ máa ní ha ní mo wá gbé àǹtí mi lọ́wọ́ ẹ̀ wọ́n ní wọ́n ti wà ní mọ́kànlá pé à ah, wọ́n pọ̀ tí wọ́n ṣe kínní kan mo kàn sọ fún àwọn ọmọ tẹ́mi pé tẹ́ bá ti ẹ ti o ẹ jẹ́ kí n ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yìí ẹ láwọn ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yìí lẹ́sìn tó ń tẹ̀lé eégún. bẹ́ẹ̀ni àìní ti náà mo fi láì ní tẹ́lọ́rùn ni ẹ sì ti níyàwó ẹ ti bímọ méjì ẹ sì tún tẹ̀lé eégún ẹni mọ́tò tiyín ẹni ṣọ́ọ̀bù tiyín tẹ̀ ń tẹ ẹ̀wà ráìsì àti òróró lọ́jà bódìjà síbẹ̀ ẹ sì tún tẹ̀lé eégún. Ah. ok ngbà tẹ́ wá dé mọ́kànlá ńkọ́ o. ah mo bá rí àǹtí mi àwọn ṣe ti fẹ́ máa ké mo bá rí àǹtí mi ọ̀ máa sunkún pé níbi tó rí tèmi máa fi mú yín bí eh, actor náà àṣọ náà wà lé ọwà lọ́fíìsì pẹ̀lú àdèmíwá ó sì rọ̀bẹ̀yọ̀ sí bó ṣe rí bó ṣe ní à àbáàsì tí wọ́n sọ nìyẹn owó ní kókó tí wọ́n sọ nìyẹn mo ní kò ní à àbáàsì mo ní à kí ló dé ẹ̀gbọ́n mo ní bí eégún àtẹ̀gùn lọ jọjà níjọ́ ta ìnà wà ní nineteen ninety two ta ló wá dà yín ní àmú olóhùn ọ̀fẹ́ gbọ́yàn kíní kan o gbogbo àwọn yòókù ẹ̀ lòun ti kó wọn wà nù sẹ́ẹ̀lì ìgbà tí mi náà máa yọjú abudu màlélẹ́yìí sàràfà akimu àá <laughs> kí mo mò ń bọ̀ o ẹ kúrọ̀ lẹ kí ni ń pè yín lẹ́rìn orúkọ yín. pààyàn lẹ́nu sá. kí lorúkọ yín. orúkọ mi ni olúwafẹ́mi ibrahim. olúwafẹ́mi ibrahim. láti iléeṣẹ́ you fit fly tí gbogbo èèyàn mọ̀. ok you fit fly ó mà tó jọ mẹ́ta. bẹ́ẹ̀ ni sá. ṣe kòrónà yìí ṣé kò affect yín ṣá ọlọ́run ò jẹ́ ok ẹ kí lẹ mú wá fún wa lọ́tẹ̀ yìí. Um, gẹ́gẹ́ bí ẹ ti sọ pé ó tọ́jọ́ mẹ́ta tí a bá ti rí àwọn èèyàn máa sọ pé problem no dey finish but tí for every problem there is always a solution, a solution okay. so tí ìfífla bá ti rí ọ̀nà àbáyọ sí ohun kan tí ó jẹ́gẹ́ bí ìṣòro láti lè rìnrìn àjò la máa ń wá sórí afẹ́fẹ́ kí àwọn èèyàn kán lè jàǹfààní ẹ̀. very good kí wàá ní nǹkan tí a jẹ́ àǹfààní tẹ́ ẹ tún rí báyìí. nǹkan tí ó jẹ́ àǹfààní tí a rí lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé àwọn èèyàn a rí pé ọ̀pọ̀lọpọ̀ ní èròǹgbà láti kàwé ní òkè òkun láti dúró sí ìlú òkè òkun láti dọmọ onílùú ṣùgbọ́n tó jẹ́ ìṣòro lọ́pọ̀lọpọ̀ ìgbà tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iléeṣẹ́ a ti ṣàwárí ẹ̀ a dẹ̀ ti rí ọ̀nà àbáyọ ó dẹ̀ ti ń ṣiṣẹ́ fún àwọn èèyàn ní ọ̀nà àkọ́kọ́ tó fi jẹ́ ìṣòro fáwọn èèyàn tẹ́lẹ̀ ni pé owó gọbọi lèèyàn fi owó téèyàn pé téèyàn bá dárúkọ ẹ̀ àwọn ní àgbọ̀ forí sọgi náà máa fi ń kàwé lókè òkun tẹ́lẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àjọṣepọ̀ wa pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ ní òkè òkun owó ẹ̀kọ́ wọn owó péréte ni a as low as seven hundred and fifty dollars tí ó pọ̀ rárá bíi four hundred thousand naira bíi three hundred and fifty thousand naira at the end of the day tán máa san lórí di ọdún kan àti gbogbo tí wọ́n máa ná ohun ẹ̀kejì ni físà fífún àwọn èèyàn ní físà nígbà kan bí ogun ni ṣùgbọ́n ìfífúnláyé ti rí ọ̀nà àbáyọ sí físà pé mo fẹ́ lọ kàwé lókè òkun tábà ti bọ́ bias admission tán the next thing a máa bẹ̀rẹ̀ ṣe físà. èṣe tó bá dọ̀hún kọ́. tó bá dọ̀hún àǹfààní wà fún gẹ́gẹ́ bí bá a ṣe ní ètò wa kalẹ̀ gbogbo wọn máa ń lọ papọ̀ ni so ẹni tó máa mú wọn ní airport ti wà ẹni tó máa mú wọn dé ilé ìwé ó ti wà so àti físà yẹ ẹ rí i pé corona yìí náà the rate at which people. ṣé tán bá ti dé ilé ìwé wọn tán lẹ yọwọ́yọsẹ̀ lọ́rọ̀ wọn ni. àyọwọ́yọsẹ̀ títí títí tán máa fi parí àwà pẹ̀lú wọn ìsìn àwọn bá nílò ìrànlọ́wọ́ wa. àwọn kan fàtẹ̀ránṣẹ́ ránṣẹ́ sí wa ńgbà kan pé àwọn kan náà bá yín dòwò pọ̀ ṣe kínní lọ sí òkè òkun pé ńgbà tán wọ́n dọ̀hún wọ́n ní wọ́n wà stranded. Mm àbí nǹkan kan dà. kì í ṣe kì ṣe you fit fly sa bóyá wọ́n sì gbé síra wọn ni kì í ṣe iléeṣẹ́ wa èyí náà mọ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ wa a kì í tìyàn sọ́nà torí a lórúkọ wíwá sórí afẹ́fẹ́ wa tá a bá ti rí ọ̀nà àbáyọ sí ìṣòro ni a rí i pé the rate tá fi ń gba fisa ojoojúmọ́ là ń gba fisa study fisa àwa òbẹ́yàn ṣe pé wàá lọ ṣiṣẹ́ lọ́hùn o tó bá fẹ́ lọ kàwé láti gbébẹ̀ ó tún fisa yẹn tún wá with working permit o okay. but n a gbé lọ́wọ́ ó kọjá ká máa béèyàn ṣe òfegè. tó bá ẹ ẹ sìn tí ó fi dọ̀hún. tí ó fi dọ̀hún tí ó máa kàwé lọ sí lọ́hún staff wa tó wà. òun ni ó bójútó àti gbalé. àti gbalé hostel wà ní school kọ̀ọ̀kan hostel wà yóò gba hostel ẹni tí ó bá dẹ̀ fẹ́ gba hostel láàyè ara ẹ̀ á dìtámì pé òkè òun fẹ́ lọ gbalé sí. kí ni ìgbésẹ̀ tí èèyàn ní láti gbé láti jẹrú àǹfààní. ìgbésẹ̀ táwọn èèyàn kọ́kọ́ ní láti gbé ni wípé a máa fi nọ́mbà sí orí afẹ́fẹ́ ìsìn ẹni tó bá ti ní um, in, interest kó pè wá sí orí nọ́mbà tí a fẹ́ pè zero eight zero two five two four nine two eight zero lẹ́ẹ̀kan sí zero eight zero two five two four nine two eight zero gbogbo físà tí à ń gbà ní ojoojúmọ́ yìí fún àwọn èèyàn tó bá fẹ́ lọ kàwé yálà amẹ́ríkà ni yálà poland ni yálà uh, italy ni lithuania ni uk ni gbogbo ẹ̀ ni à ń bá àwọn èèyàn ṣe tí ò dẹ̀ ní mú problem in fact another thing tó tún wà very very important partnership wa jẹ́ kó rọrùn fáwọn èèyàn ẹ̀ ní tí ìsanwó ilé ìwé kẹ́ tó gba físà ok ngbà tẹ bá gba visa tán tẹ bá gba visa tán ó ti da yín lójú yóò ṣẹ̀ṣẹ̀ sanwó school a ṣe wà sanwó school ó yàtọ̀ sí àwọn tó kọ́kọ́ máa sọ pé kéèyàn sanwó school òun náà mo sọ pé a ti rí solution sí gbogbo èèyàn kan ló ní solution yẹn lọ́wọ́ partnership àti lẹ́fù ilé-iṣẹ́ ló máa jẹ́ kéèyàn débẹ̀. ẹ wá júwe ilé-iṣẹ́ yín fún wa dáadáa. ilé wa wà ní plot fifteen block eight uh, ní uh, along seven up road ní olúyọ̀lé main estate ní ìlú ìbàdàn alọ́fíìsì káàkiri lẹ́kọ̀ọ́ thirty six a Tóyìn street ní Ìkẹjà lẹ́kọ̀ọ́ a ní l'Àbújá a ní káàkiri gbogbo orílẹ̀-èdè um, orí eh, gbogbo ìpínlẹ̀ ní Nàìjíríà lẹ́ẹ̀kan sí tẹ́ bá fẹ́ pè wá ẹ pè wá sí zero eight zero two five two four nine two eight zero ẹ wá máa gbọ́ admission yín wọ́n máa sẹ́ndì ẹ̀ sí wa a máa print ẹ̀ fún yín àtúnwá bá yín ṣe físà yẹ tó jẹ́ pé ẹ ní ti sanwó school fees yín kẹ́ físà tẹ́ bá tún gba físà tán àti lọ yín ẹni tó máa lọ pàdé yín ní airport ẹni tó máa jẹ́ kí gbogbo ètò yín kó rọrùn ẹ tún wá máa wo owó school fees yẹ péréte báyìí ní gẹ́gẹ́ bí mo ṣe sọ tó tún kéré sí ọ̀pọ̀lọpọ̀. tẹ́ bá ráyè tẹ́ bá ti délé àwọn ìbéèrè kan wà tí wọ́n ń béèrè lórí Facebook wa ẹ bá mi lọ wò kẹ́ wo àwọn ìbéèrè tán béèrè ńbẹ̀ on twenty seven gbogbo àwọn tá a gba físà fún tó jẹ́ student twenty seventh of this month ẹ lè wo ni wọ́n lọ ẹ lè wo platform wa you fit fly dot com ẹ you fit uh, any of our you, you fit fly platform either social media um, facebook uh, twitter uh, instagram ẹ máa rí gbogbo activities yẹn bẹ. ẹ ṣeun sá. Ah, ah, olówó búsọ̀búsọ̀ ọmọ di firifiri ṣiṣẹ́ náà ló gbó mímu tó bẹ́ẹ̀. má da lóhùn oje kóòtù mò ń pò ìrìn lẹ́nujọ́ mẹ́ta yìí ìjọ ọjà mọ̀ pé dúkìá tí mo fowó iyebíye rà. Hmm. ṣíṣe kúrò tẹsẹ̀ bọ́ra. wo ó dàbí apẹ́yàn ti gbà mí. ìwọ náà kókù kí ló dé tó sọ fún mi pé o fẹ́ ra kí n mú ọ property lọ. ṣó fẹ́ ralẹ̀ àbò fẹ́ talẹ̀ o fẹ́ ralẹ̀ àbò fẹ́ talẹ̀ madi property and real estate ló ṣe fọkàn tán tí wọn ò ní pilẹ̀ inú bó fún ọ lẹ́sítẹ́ẹ̀tì tí o sì ní sí wàhálà òun onílẹ̀ bẹ́ẹ̀ sì rèé tọrọ badikaba ni kọ́lé nílànà tó di òní níbàámu pẹ̀lú bákú ẹ̀ ní bá ṣe rí madi property lọ̀gá àgbà ọ̀jìnì akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ẹ̀rọ làwọn òṣìṣẹ́ wa ojúlówó èròjà kọ́lé lába yín lò tí ó sì dúró digbí láìsí ìdákulẹ̀ ẹ sì tún lè kàn sí wa láti bá yín ṣàmójútó fàkànṣe iṣẹ́ ìyún project management ẹ kàn sí wa ní eighty one lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn North East Local Government Secretariat ìwó road ìbàdàn zero seven zero four four nine six eight eight three three www.madeproperty.ng Made Property and Real Estate Integrity Redefined. ẹ káàbọ̀ padà. so ńgbà tí ẹ dé mọ́kọ́lá tẹ yín tí actor náwó sí yín pé wọ́n ti ń wọ̀ àtàwọn tó kù ẹ wọ́n ti wà nù lé ọjọ́ náà lẹ rí ìgboro kan yìí. bẹ́ẹ̀ni ọjọ́ náà lẹ́rí ìgboro kan yìí èmi àti yín ń tàkúrọ̀sọ lẹ́ẹ̀kan ká tó wọlé ẹ owó tó wà ní circulation gbà náà ẹ ní fifty naira ni ẹ lẹ́yìn ni wọ́n ti ẹ ní ẹ lóore ọ̀fẹ́ àti máa ti ń jẹ́ hundred naira two hundred naira five hundred naira one thousand alápapọ̀ ẹni wọ́n ṣe lẹ́yìn yín ni wọ́n kàn fi sample ẹ̀ hàn yín lọ́gbà ẹ̀wọ̀n ni lórí pé ẹ ṣe ìpáǹle ẹ ṣe hooligans ẹ lè ṣe hooligans hmm. ẹ dàlúrú àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni o a dàlúrú o àgbàtà náà tí gbogbo nǹkan táwọn ìyá àti bàbá ti ń sọ fún wa ta láwa la gbọ́n ju àwọn mọ̀ pé tọ́mọ kí ọba débi ẹ̀rù ah kò ní mọ gapá gbá ẹ lóhun. ṣùgbọ́n ìgbójúlé oògùn tẹ ẹ ṣe sọ́wọ́ ńgbà. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ìyá náà tún sọ pé oògùn ló lọ́jọ́ kan pọ̀jú olúwa ló ní ọjọ́ gbogbo hmm. gbogbo oògùn tá a fọkànlé náà nígbà tí wọ́n fẹ́ sunko kò sọ nǹkan fún wa mọ́ o a sì wá jẹ dẹ́ndẹ́ ìyá ah jẹ ya o. ẹ jẹ ya. mo jẹ ya ọlọ́run ò pa mí. ẹni lórí ọ̀rọ̀ hmm. yìí ìyá yín bá lọ bẹ́ẹ̀ni bàbá yín bá lọ bẹ́ẹ̀ni àwọn ọmọ yín méjèèjì kú ìyàwó yín náà kú so ngbé ẹ padà dé kólóbó lẹ́wà. bẹ́ẹ̀ni kò sí kankan mọ́ kò sí kankan mọ́ kí ni ìrìn àjò tẹ wá rìn ngbà wọn mú yín kí tí wọ́n fi kàn ṣe é jalè ni kí lẹ̀sùn tí wọ́n wá fi kàn yín. wọ́n ní àwa da eégún tó ń jẹ́ eégún Gbénga àwa da lọ́nà. pé da eégún atọ̀ lọ́nà. ṣùgbọ́n aláìpá àwọn sars yẹn ẹ tí tọ́nà tó ti rà àlàkà ni wọ́n torí pé alijanza ìzán ilá ìzánu ni ìyẹn ò lè gba àlùbọ́sà láyé kó lóun fẹ́ kẹfọ́ ìyẹn ò sì lè gbẹ̀fọ́ láyé kó tu mọ́dé kọ́rìíra tu àmọ́ àdìrọ́kà tu. ẹ kéwù gan ilé ọgbà wọn náà mo ti kéwù. inú ọgbà ìwọ̀n lẹ ti kéwù. ibẹ̀ mo ti kéwù. ẹ mọ kéwù tẹ́lẹ̀ kẹ́ tó lọ. mo fi àlùkànní Ọlọ́run mo fi búra. inú ẹ̀wọ̀n lẹ ti. kí n rí papà ńgbà tí mo wà ń gbòòrò mi èé lọ àfijọ́ tó bá di àná àkàndùn kan àmọ́ á fi ṣùgbọ́n ẹ máa ń mu kan líle líle. bẹ́ẹ̀ ni ká mu ẹmu àti stout ká da papọ̀ hmm. nígbà yẹn kájú wá wá ran kalẹ̀ bí kọ̀ọ̀kan tí mọ́tò tí a ti kù tá a mọ̀ pé kò sí kankan bẹ́ẹ̀ kò a mọ̀ pé kò sí kankan bẹ́ẹ̀ nígbà tí mi náà wá débẹ̀ yẹn kò ní aa ṣé yẹn lọ pọ̀ mi báyìí tó. náà nígbà tí wọ́n wá fẹ̀sùn kàn yín ǹjẹ́ wọ́n gbé yín lọ ilé ẹjọ́. Ah, wọ́n gbé mi lọ o. wọ́n gbé yín lọ ilé ẹjọ́. bẹ́ẹ̀ ni ìgbà tí wọ́n gbé adélé ẹjọ́ adájọ́ ní. gbàwọ́n náà gbé yín lọ ẹjọ́. on the fourteen four nineteen ninety four. fourteen four nineteen ninety four. bẹ́ẹ̀ ni mo wá wà bẹ́ẹ̀ yẹn títí títí tí wọ́n fi ṣe judgement case mi ní nineteen ninety eight ọdún twenty one nine nineteen ninety eight. ẹ wà lẹ́wọ̀n. bẹ́ẹ̀ ni atm atm kí ni atm yẹn. atm ti ṣe ẹjọ́ ẹ̀ tó sì ń lọ kóòtù tí ó tún padà ní atm ní atm wọ́n ti dájọ́ ẹ wà ń bẹ̀ láti nineteen ninety three ninety three náà arrest yín fúnra yín lẹ́sìn fẹsẹ̀ ara yín rìn lọ sí station àtijọ́ náà lẹ́ẹ̀ ti padà sílé wọ́n wá ẹ wá wà ok ngbẹ́ lọ kóòtù alákọ̀ọ́kọ́ ni wọ́n ní kẹ́ ẹ máa lọ agodi. wọ́n ní ká máa lọ ságodi wọn ò dá wa padà sí. wọn ò dá yín padà sí mọ́kọ́lá mọ́ ẹ wá wà ní agodi láti gbà yẹn láti ninety four yẹn láti ninety four tó di di nineteen ninety eight títí di nineteen ninety eight twenty one nine ninety eight wàá fẹ́ dájọ́ àbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá dájọ́. wọ́n wá dájọ́ bíi pé firing or hanging. ẹ̀dùn ẹjọ́ kí náà ẹjọ́ ikú náà dá fún yín. bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n fọ èèyàn tú àbí kí wọ́n lọ pa èèyàn ní state yẹn kí wọ́n lọ dìmágbà méjì tí wọ́n dá nìyẹn. ẹjọ́ ikú ni wọ́n dá fún yín lórí ipẹ́ ìdàlúrú. bẹ́ẹ̀ ni ìyá gbọ́ tí ìyá tó yìí kọ́ ya mi òsibítù wọn ni wọ́n dákẹ́ sí. ẹjọ́ ikú náà dá fún yín. bẹ́ẹ̀ ni o ẹjọ́ ikú ni o. torí pé tẹ̀lé eégún ẹ wá ẹ da ẹ̀yìn eégún rú. bẹ́ẹ̀ ni ẹjọ́ kú wọ́n dá o ẹjọ́ kú wọ́n dá. ní nineteen ninety eight. bẹ́ẹ̀ ni nineteen ninety eight mo ti wá wà ń bẹ́ẹ̀ nígbà tí mo dábẹ́ kúta báyìí. ló tẹ wá jẹ́ǹtù ń gbẹ̀ gbọ́ tí alàgbà yẹn sọ ó kà yín láyà. Ah, ojú ti rí. ojú ti rí kábíyèsí orúkọ tiyín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ mi ni osakwe Richard Ajayi. Ah, ṣé ẹ gbọ́ Yorùbá báyìí. mo gbọ́ Yorùbá. ọmọ bo ni yín. ọmọ Benin ni. ọmọ Benin. bẹ́ẹ̀ni.